lókè abẹ́ ọ́ o. Mama tó tún tènìyàn o. Mama farun báwọn àjà ọ̀sẹ́ o. Àlàáfíà fi fún gbogbo wa. Mama farun báwọn àjà òye o. Ẹ dìde ká lọ, ẹ lọ wá ṣẹ́kọ̀ọ́. Ẹ tẹpá mọ́ṣẹ́ tẹ̀gbọ́n mọ́ṣẹ́. bàbá lókè.